عليكم ورحمة الله وبركاته أداء قسم الله أبا سبحانه وتعالى الله أبا تي أتون مواشكم جاراوا lónìí pẹ̀lú ọgọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala láti bọ̀ tẹ̀síwájú nípa àlàyé àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn léyìí tí ó ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú àgbọ́yé ẹ̀sìn wa táǹkà fúnra wa láti mú síra al-Umda fil Ahkam lè ti àfáwa al-Imam Abdul Ghani al-Maqdisi al-Jamaili tí wọ́n kójọ láti mú síra àfáwa Bukhari àti Muslim adúró ní hadithi ẹlẹ́ẹ̀kẹrìnléní àádọ́ta àbí 54 pẹ̀lú ọgọ́lọ́wọ́n ọba sọ́hánà wàtálá a máa tẹ̀síwájú lórí hadith àfáwà Ali ọmọ Abi Talib ọlọ́run kí ó bá yọ́nú sí wọn يعني النبي صلى الله عليه وسلم قال يوم الخندق ملأ الله قبورهم وبيوتهم نارا كما شغلونا عن الصلاة الوسطى حتى غابت الشمس وفي لفظ لمسلم شغلونا عن الوسطى عن الصلاة الوسطى صلاة العصر ثم صلاها بين المغرب والعشاء وله أي للإمام مسلم أيضا عن عبد الله بن مسعود رضي الله عنه قال حبس المشركون رسول الله صلى الله عليه وسلم عن صلاة العصر حتى احمرت الشمس أو اصفرت فقال رسول الله صلى الله عليه وسلم شغلونا عن الصلاة الوسطى صلاة العصر ملها الله أجوافهم وقبورهم نارا أو حشى الله أجوافهم وقبورهم نارا عن عبد الله بن عباس آه طيب مرقتي أجوبين látọ̀dọ̀ afọ́wà alì ọmọ Abu Talib kọlọ̀n kí ó bá rẹ̀ lóṣù wọn ananabi sallallahu alaihi wasallam qala yamul khandak ní ànábì sọ ní ọjọ́ ogun khandak ọjọ́ tí wọ́n ja ogun khandak tí wọ́n gbẹ́ kòtò yẹn gangan tá sí gazatul ahzab gazatul ahzab òun khandak mala allahu kuburahum wa buyutahum nara kọlọ́wọ́ bá àlékè kí ó jẹ́ kí ó fi iná kún ilé wọn àti sàárè wọn ọlọ́run kó jẹ́ kí iná kó kún bẹ̀ dẹ́dẹ́ kàmá ṣàgàlù náà ànisọ́lá àti lùwùsọ̀ torí pé wọn jẹ́ ká rí ìrun àlìwùsọ̀ wọn jẹ́ ká kí hátà gọ́ọ̀bà tí shams títí tí òòrùn fi wọ̀ lọ́dọ̀ ìmọ̀mù muslim ìṣàgàlù náà ànisọ́lá àti lùwùsọ̀ sọ̀lá àti làásùrù wọ́n kó àìrójú bá wa débi wípé àárírun àlásàrè kí lásìkò rẹ̀ sọ̀látùl asri èyí ni irun àárín gbùngbùn sọ̀látùl wústọ̀ irun àárín gbùngbùn sọ̀látùl asri òun náà ni irun àlásìrì súnmọ̀ sọ̀láhà bainal maghrib wal isha lẹ́yìn wá àgbà náà anábì wá kí irun àlásàrè láàrin maghrib àti ìṣá àdìsí tó tẹ̀lé àdìsí muslim náà ni ìnáwó abdullahi bin Mas'ud radiyallahu anhu qala látọ̀dọ̀ abdullahi bin Mas'ud kọ́lá ń kọ́ba ayọ́nu sí yóò sọ wípé habasal na rasulallah sallallahu alayhi wa sallam an salatil asr awon ọ̀ṣẹ́bọ won je ki anabi sallallahu alayhi wa sallam kó ráàyè kírun asri ní àwọn ọjọ́ tí wọ́n gbẹ́ kòtò khandak nítorí pé kì í ṣe ọjọ́ kan mọ́ àwọn òǹkọ̀tàn kan sọ wípé ọjọ́ mẹ́fà ni àwọn òǹkọ̀tàn kan sọ pé ọgbọ̀n ọjọ́ ni àlùmúyí ní tí wọ́n fi yànnà náà khandak ó lé lọ́jọ́ márùn sókè. قال رسول الله صلى الله عليه وسلم شغلونا عن الصلاة الوسطى wọ́n jẹ́ kí aráyè kírun àárín gbùngbùn sọláàtìl asri òun náà ni ìrun àlásàrè mọ́lá allahu àjùwáfàhùn wàkùbúrọ̀hùn nàrọ̀ kọ́lọ́wọ́n bá àlékè ọlá kí ó bá fi iná kó fi kún inú wọn àti sàárè wọn àwòháṣàlọ́wọ́ àjùwáfàhùn wàkùbúrọ̀hùn nàrọ̀ tàbí rọ́wí yẹn wá ṣe ẹ̀ṣẹ́kù ó sọ wípé háṣàlọ́wọ́ àjùwáfàhùn wàkùbúrọ̀hùn nàrọ̀ kọ́lọ́wọ́n bá àlékè ọlá kí ó jẹ́ kí inú wọn kó kún fún iná dẹ́dẹ́ bákan náà àti sàárè wọn kó kún fún iná. náà alimusonif ó yẹ kí alimusonif àfáà tí wọ́n kọ síra yìí àdìsí tí wọ́n mú wá ẹṣí next page àdìsí sixty three ó yẹ kí wọ́n mú wá ní òun ló yẹ kán fi ṣe nọ́mbà fifty seven torí pé ó ní tàálùkù pẹ̀lú nǹkan tí pẹ̀lú ọ̀rọ̀ khandaki hadith number sixty three ó ní tàálùkù pẹ̀lú ẹ̀ sọ̀rọ̀ yẹn ló pàṣẹ yìí pé hadith number sixty three àwa kàbáyì tábàtí wàá ka sixty three àwa ṣe ṣẹ́rù mẹ́ẹ̀ta papọ̀ torí pé kí ni o ó ní àlàkọ̀ pẹ̀lú ara wọn káka hadith number sixty three bá hadith àfọ àjáde hadith umar ibn radiyallahu anhu jaa yawmul khandaq afá Umar ọmọ Khattab lọ́jọ́ khandaq ṣáàkiri àdìs 53 káfọ àwọn àdìs wà láàrin yẹn torí pé àdìs wà láàrin yẹn àdìs 93 ó ní àjọṣepọ̀ pẹ̀lú méjì tí akọ́wọ́kà ní iwájú yẹn so ní bábí aola òní kí àfá àwa Abdulgani al-Maqdisi kan mú wá ní ẹ̀yìn méjì tàwọ́kọ́ yẹn so ṣùgbọ́n wọ́n láàárá àmọ́ ìlà ilé tí wọ́n fi mú wá ní akhirul bab hadith afáwà Jabir ọlọ́run kó bá yẹnu sí wọn ana Umar ibn Khattab radiyallahu anhu já ayamul Khandaq afáwà Umar ibn Khattab ó wá bá nàìjíríà sọ́lá sọ́lá lọ́dọ̀ tí wọ́n gbẹ́ kòtò Khandaq gazwatul Ahzab ba'dama gharibati shams lẹ́yìn ìgbà tóòrùn ti wọ̀ fàjáàlá yasubu kufara kúrẹ́ṣì Umar ibn Khattab wá ń bú àwọn kèfèrí kúrẹ́ṣì torí pé àwọn ni wọ́n kó àìrójú bá àwọn sọ̀hábà radiyallahu anhum àti ànábì sallallahu alayhi wa alihi wa sallam wa qala ya rasulallah wọ́n sọ pé rẹ̀ òjíṣẹ́ ọlọ́run ma kitu usalli al-asr wallahi mi tí ìkírun àlásàrè o káàdà fi ṣàmùsù tẹ̀gbẹ́bí pé tíntín báyìí ló kù fẹ́ wọ̀ ó ti yé dé kíkiri tíntín báyìí ló kù tó rún tuntun yẹn tó rún wọ. ọ̀kọ́lá nàbí sallallahu alayhi wa sallam nàbí wàá sọ yìí pé wallahi máa sọ láìsù àkà umar ìwọ nìkan kọ́ èmi gan ò tí ì kí irun áfírí ọ̀là fàkúmùnà ìlà bùtán àwa lọ sí bùtán àyè kan ní ìtakété ibi tí wọ́n ti ń gbẹ́ kòtò yẹn fàtàwà bọ́ àlìsọ́lá anábì sallallahu alayhi wa sallam anábì sálọ̀ àlá fún láti kírun wàtàwàdọ́ànà aláha àwa náà sì ṣe àlùwàlá fún ìrun náà fasọ́lá àṣọ́rọ̀ báàdàmọ̀ gọ́rí bá ti ṣàm anábì sallallahu alaihi wa sallam wá kí àlàáfàdì lẹ́yìn ìgbà tí òòrùn ti ṣe kíni o tó ti wọ̀ súnmọ̀ sọ́lá báàdà á al lẹ́yìn ìwà àgbà náà ó wá kí maghrib lẹ́yìn ìwà àgbà náà àwọn mọ̀sáìlì wà nínú hadith yìí ẹ̀tẹ̀tàtà kàí yóò sì bùkátà ká fi ara balẹ̀ dáadáa ká lè bá àgbọ́yé torí pé téèyàn bá wò ó ní ọ̀gbọ́n ọdán èyàn mọ̀ nínú ń gbà wípé àwọn àdíìsì yẹn ṣe kí ni o ó takora wọn ìkan sọ wípé ó kí àlásàrè láàrin mongrib àti ṣáà ìkan sọ wípé kété ó kù sáátà díẹ̀ kóòrùn ó wọ̀ ló kí ìyẹn ìtakàtàn yìí ló kí áṣírì lẹ́yìn ìwádìí àwọn ọlẹ́ṣọ̀ọ́ àti mọ́ngírìbù ní ní ẹ̀yìn rẹ̀ kámọ́dàrà aláàmú gbogbo wàhálà tá a fẹ́ mọ́ sí yẹn àwọn àfáà ti bá wa yanjú ẹ̀ lẹ́yìn kákan sàkákan sọ fún wa táwọn àfáà sọ ni ọ̀tán so very simple kọ́lọ̀ bàlíkọ́lá kó fún wa ní àgbọ́yé ẹ̀sìn rẹ̀. hadithi eléyìí tí a kà yìí ìyẹn hadith number ah, fifty five. tẹ́rìjúmọ́tò rọ̀ wí àfáwálì ọmọ àbútọ́ọ̀lì a ti sọ̀rọ̀ nípa wọn síwájú pàápàá jùlọ nígbà tí a ń ka hadisi ìkọkàn ìkẹrin lé ní ogún a ti sọ àlàyé nípa tẹ́rìjúmọ́ àfáwà alì ọmọ àbútọ́ọ̀lì àkórí tí a lè fún hadisi òun náà ni hukmu qada'i salati al-fa'ita li udri ìdájọ́ irun téèyàn jẹ irun tásìkò rẹ̀ ti lọ téèyàn wá dá padà nítorí ìdí pàtàkì kan àti wípé èwo là ń pè ní sọ̀láàtù lùwústọ́ irun àárín gbùngbùn alkhandak òun náà ni kòtò tí àwọn sọ̀hábà àti ànábì sallallahu alaihi wa sallam tí wọ́n gbẹ́ nígbà tí ogun gazawatul ahzab tí ó ń bọ̀ eléyìí ó jẹ́ àjòjì ó sì jẹ́ nǹkan tí àwọn lágbáwá tí wọ́n mọ̀ rárá pàápàá bó tilẹ̀ kó mọ̀ pé nínú àwọn ète ogun òun ló wà ó ṣàjòjì sáwọn lárúbáwá púpọ̀ torí pé wọ́n mọ̀ wọ́n mọ̀ tí ń jẹ́ bẹ́ẹ̀ kọ́bílà gáníkàlì ọ̀hún àáfàá wa Salman Al-Farisi òun ló fún ànábì sọ́là sọ́là ní ìmọ̀ràn náà wípé nǹkan báyìí ni ẹja ṣe ibi tí wọ́n gbà wọlé sílùú Mọ̀dínà ẹ jẹ́ ká gbẹ́ odi ká gbẹ́ ọ̀gùn ká gbẹ́ yíká láti mọ́ntíkọ̀ ṣẹ̀ríkíyà sí mọ́ntíkọ̀ àlùkọ̀rìbíyà tí wọ́n gbẹ́ so àfáà Salman Al-Farisi òun ló fún ànábì sọ́là sọ́là ní ìmọ̀ràn náà wọ́n sì gba ìmọ̀ràn náà ọlọ́run sì jẹ́ kí ó ṣe wọ́n ní láǹfààní. kùbúr àwọn alàlámọ̀ kùbúr sàárè àyúrẹ́kọ́ wọ́n tún máa ń pè ní ajdaf ó ti yé bákan náà a ṣàgàlù náà wọ́n kó àìrójú bá wa alhauna bilkitai a kó àìrójú pẹ̀lú pé à ń bá wọn jà à ń pìpíà à ń pèsè kalẹ̀ nípa bá a ṣe fẹ́ kojú wọn sọlátùl asùrí bayanu sọlátùl wùsọ sọlátùl asùrí náà sọlátùl wùsọ àwọn ọ̀rọ̀ tó wá lórí pé èwo ni sọlátùl wùsọ ó lé ní fifteen ọ̀rọ̀ ipe èwo ni sọlátùl wùsọ ṣùgbọ́n nínú àwọn iṣẹ́ tí hadith máa ń ṣe ní ẹ̀gbẹ́ Qur'an òun náà ni wípé in tó bá jẹ́ mujmal tí Qur'an bá mu wá ní bọ̀rọ̀ gidi kùránì ó fa sọ́la rẹ̀ in tí kùránì bá mú wá tó bá jẹ́ mukoyad sunna yóò wá yóò ṣe ìtìláàkù rẹ̀ so bákan náà nǹkan tó bá jẹ́ mubuham nínú sunna yóò wà dọ́ha rẹ̀ so nínú àwọn ipò tí sunna wà lẹ́gbẹ̀ẹ́ òun náà ni ìkan àwọn mọ́tò sọ ni pé bó ṣe wá hafizu ala salawat wa salatul wusta ọlọ́run wa subhanahu wa ta'ala sọ wípé ẹ mójútó àwọn ìrun wa salatul wusta àti ìrun àárín gbùngbùn so hadithi ó jẹ́ hadithi tí ó làmọ́lẹ̀ kọ̀yànkọ̀yàn wípé ìrun àlìwúsọ ìrun àárín gbùngbùn òun náà ni ìrun salatul asri ìyá wa Aisha nínú sẹ́rí hadithi yìí tábàlọ́wọ́ fatul bari wọ́n máa ń sọ fún ọmọ ọ̀dọ́ wọn wípé tó bá ti fẹ́ ṣe nọ́sùkù ààyè yìí nínú Quran fásitì kan nùsùkà àti tiwọn gangan wọ́n máa sọ fún pé sọ fún mi tó o bá ti débẹ̀ o tó bá ti wá débẹ̀ yóò wá pè yàrá ìṣàkóso tọ̀ mo ti débi tẹ́ ẹ sọ wípé tí mo bá ti kọ́ dé kí n sọ fún yín o yàrá ìṣàkóso àkọsọ pé sọ̀látùl wústọ̀ sọ̀látùl àsùn mo kọ síbẹ̀ so eléyìí ló fà á tó fi jẹ́ pé ọ̀rọ̀ àwọn hànàfíyà lórí wípé sọ̀látùlì wústọ́ sọ̀látùlì asùlù ni hadithi náà ni umda tí àwọn hànàfíyà tí wọ́n dúólé ní tí wọ́n dúólé lórí nínú àwọn ẹ̀kọ́ tí a tún rí kọ́ nínú hadithi òun náà ni pé jawazu du'a yìí alal mushrikin ìgbàláyé kéèyàn ó wọn àwọn ẹlẹ́bọ lépè torí pé àtọ́wọ́ láàrin àdùáhù alá àti àdùáhùlà wọ́n rẹ̀ pé àdùáhùláhù ó bẹ̀lọ̀ fúnnu ó sàdúrà fún àdùáhù alẹ́ yìí ó wọ́n lépè ó gbé ṣépè nìyẹn so jawazu ìgbàláyé pé èèyàn lè ṣépè lé àwọn ọ̀sẹ̀ bọ bákan náà èyí tó dáa jù òun náà ni wípé ẹni tó bá fẹ́ wọ́n èèyàn lépè kó jẹ́ wípé lódodo ẹni ẹ tọ́ sí èpè onípa àdìsọ àdùsọ́nà àbí dáhùd alẹ́sọ́lá sọ́lá sọ wípé lépè bá jáde lẹ́nu elépè yóò lọ sí gúúsù ó tilẹ̀kùn mọ́ kò lọ yóò lọ àríwá mọ́ kò lọ sánmà tó bá yẹ pé ẹni téèyàn ṣépè fún ẹni èpè ni wọ́n bá ti wá tilẹ̀kùn mọ́ ní sánmọ̀ yóò wá lọ sórí ẹni téèyàn ṣe fún yẹn tẹ́ni yẹn ò bá ti ń ṣe ẹni èpè yóò lọ gbogbo ibi táwọn ẹni sọ pé yóò lọ yẹn náà wọ́n ò tilẹ̀kùn mọ́ yóò wá padà sí báàtò di ẹni. so ẹni tí yóò fèpè yẹn ránṣẹ́ ìfẹ́ òṣè kí ni o ìyẹn ò lọ bá onítorí náà èpè kì í ṣe nǹkan tí èèyàn fi máa ń panu torí wípé ó ní ẹjẹ́ wọn ó dẹ̀ ní àwọn dọ̀wádìs ó láwọn nǹkan tó dé ó ti yé nǹkan ò tí ì ṣe ìpẹ́ káwá ti yan papọ̀ láàrin ìṣẹ́jú mẹ́ta ó ti jọjọ́ express ìpè bíi mẹ́fà kí ló le tó bẹ́ẹ̀ so nítorí náà kámọ̀ yìí pé ó gba àwọn nǹkan wọ̀nyí ó lẹ́kọ̀ọ́ o tí àṣẹrẹ́ Islam tí ó ti fi sí àwọn ààyè rẹ̀ bákan náà ìmọ̀ ọlọ́ ìrún lára láti jèrè mọ́mọ́ kí mu ní àsìkò rẹ̀ téèyàn sì ní agbára téèyàn ò sì ní àwíjàre kankan ìṣe tó bá mu pàápàá àbòsílẹ̀ kó mọ́. bákan náà nínú hadithi yìí wọ́n là á mọ́lẹ̀ pọ̀yànpọ̀yàn wípé sọ̀látùl wústọ́ irun àárín gbùngbùn òun náà ni irun al-asr. wujubu àdá ìlfà ìta hálà tàdàkúrì ìjọ́ràn yan ìtètè dá irun tí ó bọ́mọ̀yàn lọ́wọ́ padà nígbà tí èèyàn bá ti rántí àwílìbòrò yìí minel marod tàbí bóyá èèyàn ń bá ìsàn kan fínra táìsàn yẹn bá ti lọ tàbí èèyàn ti wà relief nínú nǹkan tó yẹ kí èèyàn kírun yẹn lásìkò náà kí èèyàn ṣe kí ni o kí èèyàn ti lọ kí àwílé ṣe scotland náà tàbí èèyàn ti ẹ̀ jí láti ojú oorun ni. àwọn zahabu mọ́ ni tàbí nǹkan tó kọ̀ fún wa láti mọ́ kírun yẹn tí mọ́ ní ìyẹn bá ti kúrò ńbẹ̀ ká lọ kírun yẹn. bákan náà mashru'iyyatu ti allati ta'akhkharat an waqi'a li uzri jama'ati. ìbófinmu ìkí ìrun eléyìí tí èèyàn dìlé tàbó dìlé mọ́yàn lọ́wọ́ tí èèyàn tètè lásìkò rẹ̀ látara wípé àlámọ̀rí kan tó jẹ́ àlámọ̀rí gbogbogbò ṣé mọ̀ pé ogun tọ́mẹ́jà ní ìsìn báyìí <laughs> kì í ṣe ọ̀run yabọ̀ wọ́n ní kì í sọ̀rọ̀ ẹnìkan àlámọ̀rí tó ní nǹkan ṣe pẹ̀lú the muslim community tó wà nílùú Mọ̀dínà wàbí táálí gan dáúlà ìsìlámíyà àmọ̀sán torí pé Mọ̀dínà gangan ni mọ́ńsáwù dáúlà ìsìlámíyà ló ti bẹ̀rẹ̀ so tó àbílẹ̀ lọ kọ́ńkà àwọn èèyàn síbẹ̀ ẹni tí wọ́n pa wọ́n dànù kí lámọ̀ sọ lónìí so alámọ̀rí kọ̀múná ìjù ni in tó ní nǹkan pẹ̀lú community ni so kí bùkátà bá béèrè fún wípé kéèyàn ṣe tàkìrì ìrun láti pàápàá jùlọ ní àsìkò yẹn ni o apàdàmà ṣàlàyé ẹ o bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé nígbà náà ìrun sọ̀látùl khawf tá a mọ̀ táwọn èèyàn mọ́ kí tíṣẹ̀rá ìsìláàmù ńlá kalẹ̀ pé a lè kí lójú ogun wọn tí ìṣètẹ̀síríwù rẹ̀ ń gbà ní àsìkò yìí o ní ọdún karùn-ún ọdún kẹrin ìparí ọdún kẹrin ìjìrá sí ìbẹ̀rẹ̀ ọdún karùn-ún òun ni jazwatul azab eléyìí tá a mọ̀ sí jazwatul khandak òun ló ṣẹlẹ̀ sọ ọ̀rọ̀ pé sọ̀látùlù khawf kò tí ì ṣẹlẹ̀ wọn tí lamtusrọ̀ bad wọn tí ì ṣàrọ̀ à irun tá a mọ́ kí lásìkò tí ìpayà bá mú wa kò tí ì yẹn gbà yẹn so ṣùgbọ́n torí pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ jàmọ́ ni ọ̀rọ̀ jàmọ́ mùsùlùmí òní so bákan náà jawazu ta'khiri salata an waqtiha li adami tamakuni min adaya ìgbàláàyè pé ká lọ́rùn lára ká mọ́ sí lásìkò rẹ̀ ní ìgbà tí èèyàn bá ní ìkápá ni láti kí i nígbà tí yorùbá ní ìkápá ni láti láti kí a ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ pé èwo ni sọ̀látù lùú sọ adẹ̀sàlàyé fún wa pé ọ̀rọ̀ tí ó wọ́pọ̀ àwọn ọ̀gọ̀rọ̀ tó wáyé lórí ẹ̀ ó lé ní seventeen ó lé ní seventeen kódà mo gbọ́ lẹ́nu Sheikh Ahmed Suleiman Alayub Al-Misri àfáwa. Al kọ́lọ́run kó bá ṣe dáadáa fún wọn. wọ́n sọ wípé àwọn ọ̀rọ̀ tó wá lórí sọ̀látò ẹnu wọn mo ti gbọ́ o ní ìfìtí ìbápàdé nu tí àkànkàn jọ mo ti gbọ́ lẹ́nu wọn. wọ́n ní àwọn ọ̀rọ̀ tó wá lórí wípé ìrun ni sọ̀látò lùwú sọ wọ́n ló lé ní three hundred. àwọn ọ̀rọ̀ tó wá lórí pé ìrun wo ni sọ̀látò lùwú sọ wọ́n ó lé ní three hundred. wọ́n wá ń ṣàlàyé wípé ọ̀rọ̀ tí àwọn àyímọ̀ yìí sọ wípé ìmáàmù ṣáfìrí ó ní ìdá sahal hadithu fahuwa madhhabi wọ́n ní sáájú kí ìmáàmù ṣáfìrí gan kí ìmáàmù ṣáfìrí ó tó kú ìmáàmù ṣáfìrí ti gbà wípé irun sọ̀látù lè wú tọ́ pé irun zul ni wọ́n wá ní pé ìgbà tí àwọn ashabul mazahib tí wọ́n dé àìmọ́mọ̀ wá dí tí wọ́n ṣe àmọ̀rúnà ah, fún mọ́sáàbì mọ́mù ṣáàfì tán ran mọ́sáàbì mọ́mù ṣáàfì lọ́wọ́ àwọn náà wá padà sọ wípé mọ́kìfù ìmọ́mù ṣáàfì yìí náà ni wípé sọ̀látù lìwústọ́ sọ̀látù làásìrì ni. àwọn òpin àbọ̀sáǹdì ìmọ́mù ṣáàfì yìí kó tó di pé wọ́n kú náà ní pé ah, sọ̀látù lìwústọ́ sọ̀látù zúr ni wọ́n wá sàlàyé rẹ̀ pẹ̀lú wípé wọ́n wulẹ̀ ti sọ tẹ́lẹ̀ wípé ìdàsọ́ àlhàdíìsù fọwọ́ àmọ̀gáàbì tí hadith yẹn bá ti lálàáfíà mọ́sí àbí wọn náà nìyẹn nígbà tó jẹ́ pé àwọn àyímọ̀ yẹn náà kì í ṣe wípé ùsùlù wọn ni mọ́sí àbí ùsùlù wọn ni kìtàbù àti súnà so mọ́ dáàbò jẹ́ pé ùsùlù wọn kìtàbù àti súnà ni tí àwọn student wọn tí wọ́n dẹ̀ understand ẹ̀ bẹ́ẹ̀ wọ́n wá òkè nígbà tó yẹ kí wọ́n sọ pé ìzàsọ́ alhadis fọwọ́ mọ́sáàbì mọ́sáàbì ìmáàmù ṣááfì náà ni pé sọ̀látù lù sọ o sọ̀látù làásù mo rò pálá yìí clear mo rò pé tó bá sọ pé kí ni mọ́tàdì mọ́mù dáàtù ní ìṣe sọ̀látù lè wúsọ kí lá sọ ṣùgbọ́n tó wà mú dáwà ní pé sọ̀látù zuri ìyẹn ni wọ́n kúlé lórí ṣùgbọ́n wọ́n ti sọ tẹ́lẹ̀ pé ìgbà sọ alhadis fọwọ́ mọ́sẹ́ tó kò sí wàhálà kankan bẹ́ẹ̀. hadith tó tẹ̀lé òun náà ni hadithi àfáwà abdullahi ọmọ mas'ud fọlọ́n kó sí wọn wọn ni habata al-mushrikuna rasulallahi sallallahu alayhi wa sallam salatil asr àwọn ẹlẹ́bọ wọn jáde bí òójú láyé tí wọn lásàrè hatta ihmarat shams àwísfàrọt títí tí òòrùn fi kú rẹ̀ tẹ̀ faqala rasulullahi sallallahu alayhi wa sallam ànábì sọ́lá sọ́lá sọ pé ṣágálù náà àní sọ́lá ti ní wùsọ̀ wọ́n kó àìrójú bá wà wọ́n jẹ́ kárìnù àárín gbogbo wọn jẹ́ àríkì sọ́lá ti asr òun náà ní irun al-asri Mala allahu àjùwáfàhún wà kuburahum nara kọ́lọ́wọ́n bá àlékè ọlá kó jẹ́ kí inú wọn àti sàárè wọn kó kún fún iná kẹ́kẹ́ ọ̀háṣá allahu àjùwáfàhún wà kuburahum nara kí ọlọ́wọ́n bá ọlá kó jẹ́ kí iná kó mu sàárè wọn àti wọn kó habasa بسبب القتال àfáwà Abdullah ọmọ Mas'ud kọ́lọ̀n kó bá ayọ́nú sí wọn wọ́n fún wa ní làbárè wọ́n fún wa ní làbárè nípa wípé àwọn ẹlẹ́bọ wọn jẹ́ kí ànábì sọ́là àtàwọn sàábé kan kírun asiri ní àsìkò rẹ̀ títí tí òòrùn fi kú rẹ̀ tẹ̀ anabi sọlá sọlá fàdá àlọ́hu àlẹ́ ànẹ́bà bẹ̀lẹ̀ òní wọn lórí ohun ọ̀lẹ́ pé an yẹm la àwọn yáṣu àjùwá fáwọn ọ̀kúbọ̀rọ̀ náà rọ̀ kọ́lọ̀ bàálí jọlá kó kún inú wọn àti sàárè wọn kó finá kún bẹ̀ tán mú tán jẹ́ kókún kẹ́kẹ́. bákan náà àtẹ̀sírí àwọn fíkìwù tó wà ní hadithi yìí àtẹ̀sírí ìhùbí àná sọláàtì wùsọ yẹ sọláàtì àṣù wọ́n là á mọ́lẹ̀ pọ̀yàn wípé ìrún àárín gbogbo òun náà ní sọláàtì àṣù rẹ̀ làálà àtàkìr kánà kọ́bílà ṣòro sọlá àti sọ̀yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé n tó fà á ni wípé ṣáájú ọjọ́ yamul kanda ti ṣe ọdún kẹrin sí ìbẹ̀rẹ̀ ọdún karùn-ún ní ìjírà ti ànábì sallallahu alaihi wa sallam irun sọlátùl khawf lam tushra ba'd wọn tí ì nínú hadithi wọ́n ní fi ìdẹ̀lìl ala riwayatil hadithi bil ma'na ìgbàláyé wà láti gba hadithi wa pẹ̀lú ìtumọ̀ rẹ̀ ìgbàláyé wà torí pé abúlé ibn Mas'ud ó ṣe tààrọ́ dud ó ń ṣe méjì láàrin mọ́lá Allah àti hashallah wàlámù yaqtasir ala hadi lafzoid kò sì fi mọ lórí ìkan pé jẹ́ ń sọ yìí méjèèjì náà ló sọ máa ti hadi ma fil ma'na wal makhraj bó ti jẹ́ wípé ìtumọ̀ méjèèjì náà kò fẹ́ tó gbára yàtọ̀ sí sí ara wọn. tó ká lọ ka ẹ ká lọ ka hadithi ah, fifty sixty three àbí so that ká lè connect papọ̀ so that a lè sọ àlàyé ọ̀rọ̀ táwọn olùmọ̀ sọ ní orí ẹ̀ ní hadithi jábìrì yẹn ó ní Umar ọmọ Khattab fọlọ́nkọ́ bá wọn ní sí já àyà ọmọ Khandaq ó wà ní ọjọ́ Ah, khandak bádàmà gọ́ríbà ti ṣàm lẹ́yìn ìgbà tó òun ti wọ̀ fàjá ara yẹn tó bu kùrẹ́ṣì umaru wa ń bú àwọn kùrẹ́ṣì wa qala ya Rasulullah ó wá ń sọ pé ilẹ̀ ah, òjíṣẹ́ ọlọ́run ọba àwọn kùrẹ́ṣì wọ́n pẹ̀lú àwọn banu nazir àti àwọn azab pátápátá oná ń pe gazwatul khandak ní gazwatul azab torí pé ogun àgbáríjọ fọwọ́jọ jà pẹ̀lú ànábì àtàwọn mùsùlùmí gbogbo àwọn ẹlẹ́bọ ní jaziratul arab gbogbo wọn pátá ni wọ́n di wọ́n pawọ́pọ̀ láti sọ pé àwọn fẹ́ gbógun ti ànábì sallallahu alaihi wa sallam nígbà tá ànábì sallallahu alaihi wa sallam ń lé àwọn yahudi kúrò ní Mọ̀dínà pé ẹ̀yà àfihàn yín ìgbọ̀rọ̀ ẹ̀ nìkan yín bíi mọ́ torí wípé wọ́n ti kìyà náà àdéhùn tí ń bẹ láàrin àwọn àtàwọn mùsùlùmí ìyẹn kì í sọ̀rọ̀ ọjọ́ òní ọ̀rọ̀ mi fẹ́ sọ̀rọ̀ ogun àmọ̀tẹnubọ̀ yẹn ní ìfọ̀ṣẹ́wẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ fíkì là ń sọ ṣùgbọ́n torí pé ó pẹ̀lú hadithi tí wọ́n mú wá ká sáré lọ síbẹ̀. òun ti wọ̀ ó sọ pé ìmọ̀ tí kí ìwọ̀n àlàáfàre kí fi wọ̀ fi ọlọ́run fọkúnmọ́ ilà bhutan a bá lọ sí àyè kan ní ẹ̀bá ibi tí wọ́n ti ń gbẹ́ kòtò náà ọ̀tọ̀wá dọ́a anábì sàlù àlá àwọn náà sàlù àlá ó kírun báàdà mọ́ gọ́rì bá ti ṣàmù ìgbà tí òun ti kíni o tí òun ti wọ̀ súnmọ̀ sọ́lá báàdà ha àlùmọ́gì lẹ́yìn wá àgbà náà ó wá padà wá kí mọ́gìd tẹ̀mọ̀ yìí pé hadith eléyìí ní ìsinmi àì ó ti fẹ́ tako hadith ti ìta ọkọkọ àti ìṣáájú wípé súnmọ̀ sọ̀láha bẹ́ẹ̀nà mọ́gírí wà lẹ̀ ṣá ó túmọ̀ sí wípé irun mọ́gírí bùlà nẹ́bí sọ́lá sọ́lá kọ́kọ́ kí kó kí kí ni o kó tó kí sọ́lá tilẹ̀ ṣá ṣẹ́kù ta'ala wọ́n ní a nígbà tó yẹ kí kíní ẹ̀fẹ́ takura wọn pé wọn náà láwùjọ ni pé ẹ̀mọ́ dara yín láàmú kì í ṣe ọjọ́ kan ní ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ o ọjọ́ kankan náà sì fi gbẹ́ gbazọ́tù handak ó ti yé so in tó ṣẹlẹ̀ alahasabi ayam ó ní àwọn rúwàtú report ó ti yé so bóyá lọ́jọ́ àkọ́kọ́ bóyá ó kí lẹ́yìn ìgbà tí òun ti wọ̀ bóyá ọjọ́ ẹlẹ́ẹ̀kẹrin ó kù sàátà díẹ̀ tó òrùn ó wọ̀ olóṣèkí ni òun ló kì so pé eléyìí kì í ṣe ìṣkáàlù pákọ̀ àbùtìlẹ̀ kan wọ́n nítorí pé kí ni o àṣùgbùlù láìsà fi ìyá omi wáhì báyìí fi ìyá omi ẹ̀yìn fàrọ̀wà kúlù rọ́wí mínú mọ́ mọ́lámi ẹ̀rú ìsáyìn tó rọ́wí kọ̀ọ̀kan ló rìpọ́ọ̀tì tí ẹlòmí ò ṣe kí ni o nǹkan tí ó gbà wá. bákan náà ìtumọ̀ kejì òní wípé ká sọ wípé bọ́n ṣe bíìtì pẹ̀lú kí wọ́n gbẹ́ kòtò yẹn wọ́n yanjú ẹ̀ tán àfi tíntín ó kù díẹ̀ bíi last minute àsìkò ìrun sọ̀látòl asùlù táwọn àpá àmọ́ ń pè ní wàtòl ìtìrọ̀ pé àsìkò pé ó kù tíntín kọ́bọ́ kan yányán wàtòl ìtìrọ̀ rẹ̀ so ìtumọ̀ kejì yẹn ẹlẹ́ẹ̀kẹta ó ní ọ̀rọ̀ àlàyé àwọn olùmọ̀ míì lórí wípé ṣé a lè kọ̀nsídà tẹ̀rìtìbùl fawaid ṣé a lè kọ̀nsídà rẹ̀ ṣé ṣé a lè kọ̀nsídà pé irun kan àsìkò rẹ̀ ti lọ àsìkò orun míì wá tó àwa wò pé òkè ṣé ká kọ́kọ́ kí eléyìí tí ó ti tó yẹn tó jẹ́ házírọ̀ yẹn láti tàwọn lásìkò rẹ̀ yẹn ká kọ́kọ́ yanjú ìrùnà ká tó mọ̀ yanjú eléyìí tí ó bọ́ mọ́ lọ́wọ́ ọ̀rọ̀ kẹta nìyẹn pé ṣé ìrun tí àsìkò rẹ̀ tó ń kákọ́ yanjú ni o àti kákọ́ yanjú eléyìí tó bọ́mọ́ wa lọ́wọ́ ká tó wá kí eléyìí tí àsìkò rẹ̀ ti tó àwọn olùmọ̀ wọ́n sọ̀rọ̀ tó pọ̀ ní orí agbọ́nrin tí a wà yìí nílé tó ti jẹ́ yí pé gbogbo ọ̀rọ̀ náà òun náà ni ó àbùdá wá náà nínú tíra. Al-Imam al-Iraqi ìkànnà àwọn àgbà àfà aládìsí ni àlìmọ́ àlìhìráàkì ó ní àfà àfà àwọn àgbà sheikhul islam ibn hajar al-asqalani kàmá yakuluhu asuyuti àlìmọ́ musuyuti tó bá sọ pé sheikhul islam láàyè rí dìbí ibn tèmíyà ibn tèmíyà kọ́ ni wọ́n musuyuti sọ tí wọ́n musuyuti pé wàkọ́lá sheikhuna sheikhul islam ibn hajar ní sọ àáfàá ibn ajar òní al-iraqi ó lázàmọ̀ rẹ̀ púpọ̀ ó lázàmọ̀ rẹ̀ dídàn so àáfàá àgbà sí ni wọ́n àáfàá wa al-iraqi wọ́n ní qawluhu fi riwayati muslim wọ́n ní ọ̀rọ̀ tó wá nínú riwaya àáfàá muslim pé súnmọ̀ sọ̀lá a bayna al-isha'i ànábì kí ìrún yóò kírun asiri láàrin magrib àti isha' dalilun ala annahu la yajibu mura'atu at-tartib fi qada' al-fa'ita ẹ̀wọ̀n kan wọ́n ní ẹ̀rí nìyẹn wípé kì í ṣe ọ̀ranyàn ká kọ̀ǹsídà tartib nígbà tí àsìkò òun yẹn bá ti lọ gbèsè la fẹ́ san èyí tó jẹ́ ojúlówó àsìkò rẹ̀ ti tó ká ẹ̀ tá a bá yanjú yẹn tán ká padà wá kí mọ̀gbì mo rò pé bàtà káfíkìú débẹ̀ ní class àtàwọn mùsọ̀ àrọ́bí mùsọ̀ àkọ́mí mọ́tàlá ìmúrò pé àṣàlàyé nínú class àbí bẹ́ẹ̀ kọ́ ni àhá so eléyìí kọ́ ni mọ́mù ìrákì ni wípé kì í sọ̀rọ̀ yan ká sọ wípé a fẹ́ kàn síta bí òun ṣe tẹ̀léra wọn bó ṣe tò tẹ̀léra wọn lóhùn bí wọn gbà tó ṣe wípé àsìkò ìyẹn ti kí ni o demondrip dandan fúnra rẹ̀ ó wà volatile àsìkò tí mondrip fi máa dúró ó kéré gan-an jẹ́ pé láàrin fifteen twenty minutes mọ́gìrì ti disappear àrímọ́ tó ti lọ. so lọ fún orí pé ànábì kan sí dáa pé jẹ́ ń kí eléyìí sí àsìkò rẹ̀ lékí ni o tó kéré tó dẹ̀ wà màhàdúdà tásìkò rẹ̀ mọ níwọ̀n tí ó pọ̀ létà ló padà wá kí sọ̀látù al-asr eléyìí ó ní ọ̀rọ̀ àfáwà al al-Iraqi bákan náà wàbí àdàkọ́lá ṣàfi wọ́n ní imam ṣàfi qabla al-Iraqi àwọn náà sọ wọ́n ṣáájú imam Iraqi torí pé imam Iraqi bíi sẹ́ńtúrì ẹlẹ́ẹ̀keje làwọn wá imam ṣàfi sì ni wọ́n kú fi bìdáyà ti sẹ́ńtúrì ẹlẹ́ẹ̀kẹta two oh four òní wọ́n kú ọdún tí wọ́n bí imam Muslim ni imam ṣàfi kú ọdún tí wọ́n bí ìmọ̀mù muslim wọ́n bí ìmọ̀mù muslim ní 204 ìmọ̀mù ṣááfì kú ní 204 so ìmọ̀mù ṣááfì kọ́bùlà ní iraki sẹ́ńtúrì márùn-ún ní ìbẹ̀lẹ̀ àrìmọ̀mù ṣááfì àti àrìraki so kọ́bùlà ní iraki ṣáájú ìmọ̀mù iraki ìmọ̀mù ṣááfì wọ́n ti sọ ọ̀rọ̀ yìí o wọ́n ní fàlámíyú jibu tẹ̀rìtì ọ̀ràn èèyàn kọ́ ni ká tó tẹ̀léra lóun díwọ̀n ìgbà tó ṣe wípé èyí tá a fẹ́ kí àsìkò rẹ̀ ti wọlé eléyìí tí ó wà ńlẹ̀ a kí ni o a fẹ́ san padà ni wọ́n dáhùn sí ọkọ̀ a fẹ́ san padà gbèsè nìyẹn kákélé tó ti dé ká tó mọ yanjú eléyìí tí a fẹ́ dá dá padà so tó túmọ̀ sí wípé ọ̀rọ̀ yìí ṣáájú àní ìmáàmù Iraki ìmáàmù Ṣáfi'í rahimahullahu ta'ala wọ́n ti sọ ṣáájú al'imam al-iraqi bákan malik al'imam malik àti abu hanifa àti ahmad àwọn sọ wípé wujubu tartib wọ́n ní ọ̀ràn yẹn ní káṣí tartib wọ́n ní ọ̀ràn yẹn ní káṣí ṣùgbọ́n tí wọ́n sọ yẹn hadith yóò arọ́dọ̀ rẹ̀ torí bainal maghrib wà ní ṣáà so àwọn wá sọ wípé ókè tó bá lọ jẹ́ wípé in tí àwọn dúró lórí nìyẹn wípé lázìmù ní tertib wọ́n ní wípé wàyọ̀ àdìsọ adal hadith ma fi sọ̀rọ̀ muslim and jabir fi hadhihi alqadiyya fasọ́lá rasulullah sallallahu alaihi wasallam al'asra ba'da ma gharabat ash lẹ́yìn ìgbà tí òòrùn ti fi ní o tó ti wọ̀ súnmọ̀ sọ̀láhà bàdà àlùmọ́gìrì wàhálà sọ̀rí hun fi mọ̀rọ̀ àti tẹ̀sí. wọ́n ní eléyìí wọ́n ní ó là á mọ́lẹ̀ wípé kí ni o súnmọ̀ sọ̀láhà bàdà àlùmọ́gìrì lẹ́yìn wàgbà náà pé ó kí ó ní sọ́là rasulullah sọ̀sọ́lá al-asrọ̀ bàdà mọ̀gọ́dì bàtìṣàmù lẹ́yìn ìgbà tó òun ti wà lànà bí kí asiri súnmọ̀ sọ́là bàdà àlùmọ́gìrì lẹ́yìn wàgbà náà ó wá kí mọ́gìrì yẹn rí wáyà eléyìí tí alimam abu hanifa àtàwọn jumhur àti imam malik tí wọ́n dúró lé lórí wọ́n ní wàhálà sọ̀rí ń fi mọ̀rọ̀ àti tẹ̀sí fàlàálàhà kọ̀díyàtà wọ́n ní eléyìí ó wà direct sẹ́nà wípé ànábì ṣe tẹ̀rìtì ìbẹ̀ torí pé ìgbà tí òòrùn wọ̀ tọ́lọ́ fi ṣùgbọ́n kò fi sáájú mọ́ greek wọ́n ní wàlàálàhà kọ̀díyàtà èyí tó súnmọ́ ni wípé nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló ṣẹlẹ̀ lọ́jọ́ kan nínú àwọn àyàmù tó fi gbẹ́ kandaf yẹn anabi sálàsálà anabi kí irun asiri ní ó kù sàátà díẹ̀ tí àsìkò lóye kí ni o tí ó bọ̀ ilé ìta àmọ̀ sí wákìlì ìtìrọ̀ ní àwọn ọjọ́ míì ó kí bainal magrib alisha torí wípé lọ́dọ̀ àwọn àfọ onímọ̀ usul kọ́ìdà yìí náà àwọn àfọ onímọ̀ hadith náà máa lò ó wípé kí ni o al-i'mal lal-ihmal al-i'mal lal-ihmal kéèyàn ó lo gbogbo nusus tó bá wá lórí mọ́sálà kan bí bọ́pì ó ní ó wà considerable ju ká sọ wípé àádá bí mẹ́fà lápẹjú ẹni tí mọ́sálà kan àdìsí mẹ́wàá ló wà lórí ẹ̀ gbogbo àdìsí mẹ́wàá ẹ̀ mashallah gbogbo ẹ̀ lálàáfíà káwá sọ wípé gbogbo àdìsẹ̀ rẹ̀ lè ó ná sọ lórí mọ́sálà kan káwá sọ pé ń tó jẹ́ wípé àní lo mẹ́sàn-án àdánù ẹyọ kan pé láàlò àfáradì kìí ṣe bẹ́ẹ̀ àfóòní ìṣúlù ti kìí ṣe bẹ́ẹ̀ wọ́n kàn sí ìdá gbogbo rìwáyàtì yẹn pátá wọ́n ṣe jámù ló fi jẹ́ wípé jámù mùkọ́dàmú alátẹ̀rẹ̀jẹ̀ jámù tí ò bá rọrùn òun náà ló tó kan tẹ̀rẹ̀jì wà nọ́ọ̀sù áàkìrù mọ́ yukọ̀ọ̀ kátó lè sọ wípé àtà àbádà nọ́ọ̀kù àtàwá kùfù náà tó wà lọ́dọ̀ àwọn fóònù sùn kì í ṣe nọ́ọ̀kù nìkan ló sọ tàwá kùfù wà ṣe pé wọ́n à ní rí dámù ṣe wọ́n à ní rí tẹ̀rìdì ṣe wọ́n à ní rí nọ́ọ̀kù ṣe wọ́n dẹ̀ ti wá fùkútọ́ àlẹ́lùmí ìdọ̀lọ́ wọ́n wà kánà rẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba lal-ihmal wọ́n kọ̀ǹsídà kán lo gbogbo nùsùs tí wọ́n fi lọ ní àìfarapa ju pé kọ́kàn da àwọn nùsùs kan dànù kan sọ pé kan làwọn ó lò mọ́dáwọ̀ tí ògbà bá ti sọ yìí àti mọ̀ kò sí tẹ̀rìjíhù láàrin sọ àti dọ̀yìf dọ̀yìf lana forever ó ti yé tẹ̀rìjíhù yóò mọ̀ wáyé láàrin sọ̀híhàì kódà tẹ̀rìjíhù lè wáyé láàrin hasan àti sọ̀híhì tẹ̀rìjíhù lè wáyé láàrin mọ́ àkàrájàhu mọ́ tọ́fàkọ̀ àlá ìkàrájì yìí ṣe khan àti tó àlùsùnà nàbìdáhù nínú àwọn mọ̀rọ́ nínú àwọn mọ̀rọ́ tìbù tẹ̀rẹ̀jẹ̀ òní ibn azmi ó káàntì tó lé ní three hundred and fifty places láwọn ọ̀nà tí wọ́n fi ṣe tẹ̀rẹ̀jẹ̀ hù nínú rẹ̀ ẹni rọ̀já àkó láti sọ àlùsọ ìbùkún àdìkẹ́ rọ̀já àkó láti sọ àlùsùnà nàbìdáhù torí pé nínú àwọn mẹ́tọ̀ lọ síbẹ̀ alimuhin al-iman qabla al-iman lal-iman afwan so a consider àwọn nusus tó bá wá a ní sọ wípé ádà kan nù á lo ẹyọ kan so apákan máa wọ̀ fóònù mọ́ sọ wípé tó in tí ànẹ́bì sálàsálà ń fi kí asiri. lẹ́yìn ìgbà tó kí mọ́gírìbù tán ó ní wípé àsìkò mọ́gírìbù ó wà dọ́yìk dídàn àsìkò rẹ̀ kéré ẹgbẹ́ bá sọ fún un ó wà volatile ó kéré gan àsìkò tí mọ́gírìbù ó fún adé jùlọ ó ní mọ́gírìbù tí jẹ́sí ìrìn lọ kọ́lá ànẹ́bì sẹ̀sẹ̀ wá kí ìrun ásírì lẹ́yìn ìgbà ó fi pé kò kàn sí La náà sọ wípé ibẹ̀ làwọn afáàfẹ́ wípé lasterity indẹ̀sọ̀wà tó bá jẹ́ wípé àsìkò ìrun yẹn ti lọ àníkọ̀ sí lasterity wàkásọ̀ tán ní àsìkò tó jẹ́ wípé èyí tó jẹ́ hádìrọ̀ yẹn àsìkò ẹ̀ kéré àákì ilé tó ti kọ́kọ́ tá a ti kọ́kọ́ rí báyìí tó clear tó ti dé ṣáájú ká tó sọ pé a fẹ́ consider ilé tí a jẹ olùkọ́ mọ́sálà yìí yé so olójẹ́ ká mú hadithi nọ́mbà sixty three yẹn a mú wá sí nọ́mbà fifty seven torí pé mùnà sábà wà láàrin hadithi yẹn wallahu alam àwọn ọmọ ìdí tí al-musannif rahimahullahu ta'ala tó fi mú hadith yẹn wá ní nọ́mbà fifty three torí pé under normal conditions ó yẹ kí hadith yẹn tẹ̀lé hadith nọ́mbà fifty six ni torí pé mùnà sábà tó kí ni o mùnà sábà wà láàrin hadith yẹn abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ kó sì jẹ́ kí ó yé wa ju bí a ṣe bá a ṣe sọ lọ. hadith ìyá wa Aisha ó láti kágbà rẹ̀ ńlẹ̀ pẹ̀lú ògbọ́lọ́wọ̀n ọba subhanahu wa ta'ala wọ́n ní ọ̀nà Aisha ta radiyallahu anha عن النبي صلى الله عليه وسلم قال إذا أقيمت الصلاة وحضر العشاء فابدأوا بالعشاء. Àrẹ́bí sọ́lá sọ́lá látọ̀dọ̀ ẹ̀wà Aisha ẹni àrẹ́bí sọ́là sọ́là sọ wípé ìdá òkè mọ́ ti sọ́là tó bá ti gbẹ̀nu dúró wàhábọ̀rà àṣàrú tí oúnjẹ alẹ́ àṣà tó náà ti rẹ́dì tó ti wà nílẹ̀ fábdà wúbìn àṣà oúnjẹ alẹ́ ní kẹ́ẹ̀ kọ́kọ́ jẹ ó ti yé mọ́ wàá sọ wípé ìyàwó rẹ̀ dáná ó dáná oúnjẹ wọ́n ṣe ìkámọ̀ zúùrù lọ́sàn-án oúnjẹ rẹ̀ ti wà lórí tébù yàwó lọ́sọ̀ sà àbú ẹ jẹun kẹ́ tó lọ oúnjẹ ti wà ń lẹ̀ sà pé wọ́n ṣe ìkámọ̀ yàwó rẹ̀ wá má dìdì wá sà ẹ̀ẹ̀ka àdìsọ́ àánú Bukhari àti Muslim yẹn wípé ìdáhù kí mọ ti àsọlá wàhádọ́rà àṣà fábdà wù bìlà àṣà tó bá ti gbé nu dúró tí oúnjẹ alẹ́ ti rẹ́dì ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú ìwọ wá sọ fúnyàwó rẹ pé ìwọ náà ka àdìsí yẹn àṣà ké zúùrì ni ìkámọ̀ zúùrì ni ìyàwó rẹ̀ gbọ́ fíkì jọ yé lọ fíkì ìyàwó rẹ̀ ó yẹ jújù ọ lọ nínú òṣùlù fíkì ilé là ń pè ní sífàtù káṣífà ó ti yé sífàtù káṣífà ni kò túmọ̀ sí wípé ìrun ìṣerun tó ná sábà àsìkò àṣà òun ni wọ́n ń sọ ń bí gbogbo òun ni torí pé ìlà rẹ̀ ó ní wípé wọ́n fẹ́ kí ọkàn rẹ̀ kó wà lórí ìrun tó fẹ́ lọ kí tó gbogbo nǹkan tó wà lè jẹ́ ṣàwágìlù tí ò ní jẹ́ kí ọkàn rẹ̀ ó wà ní orí ìrun yẹn kọ́kọ́ yanjú ẹ̀ ṣáájú kí o tó lọ kí ìrun nínú rẹ̀ oúnjẹ ń tá a mọ̀ ìgbà tí alọ́ka tíra lọ́dọ̀ ṣe mọ́mọ́ Said Ruslan hafizahullah wọ́rọ̀ à ṣe Said mọ́mọ́ Ruslan wọ́n ṣe àwọn tàlílì kan kódà mo kọ́ síbẹ̀ mo kọ́ lóṣà yìí náà ni mo lọ fi gbà lọ́dọ̀ bàbá wọ́n sọ wípé al-aslu ni wípé haqullahi yuqaddamu ala haqqil abid ìpìlẹ̀ nìyẹn àìbẹ́ẹ̀kọ́ pé ìwọ ọlọ́run làkọ́kọ́ kó tó kan ìwọ ẹrú ìwọ ọlọ́run òun làkọ́kọ́ kó tó kan ìwọ ẹrú nínú àwọn mọ̀wádìí tó ṣe wípé haqqul abid yuqaddamu ala haqqillah nínú àwọn nínú àwọn àyè tó yẹ pé ìwọ ọ̀tẹ̀ èèyàn á gbé á ṣáájú ká tó kọ̀ǹsídà tìtọ̀ lọ́hùn àdìsí yìí ó ká ìpè lásìkò yìí o oúnjẹ oògùn ebi onikini o lè yóò kọ̀ǹsídà lélẹ̀ ìtòtù rẹ̀ dì ní o kì í ṣe yí pé lọ first gate lọ rí lọ ra ta lọ rẹ nanu ṣèkà mọ ọ lọ kírun wà. àṣáùdà wọ́n àṣáwò sílẹ̀ wọ́n ti lọ kínú tó kì torí pé ìdìbò pé ó ṣe kí ni o ìdìbò ti wà ńlẹ̀ tó wá ṣe ìháàpù rẹ̀ pẹ̀lú wípé ẹni tí wọ́n ní yulhaqu biha al-ju'u ash-shadid wal-huznu ash-shadid wal-farhu ash-shadid alladhi la yaj'alu ẹni tó jẹ́ wípé ìbànújẹ́ mú ìbànújẹ́ lágbára pé tó bá wà lórí irun wà láì kò lé ẹni rẹ̀ olé síbi irun yẹn kó ṣe sùúrù dìgbà tí ìbànújẹ́ yóò fi sàkánà tí ó fi lọlẹ̀ lára rẹ̀ ẹni tẹ́ pé ebi ebi yẹn lágbára rege kò lè dúró ṣe tẹ̀síwájú ìram yóò nàlẹ̀ kó ṣe sùúrù torí pé kò kàn kò sọ̀dọ̀ wa la fún òkè kò pọ́síbù o ọlọ́mọ fi ibi gbá wa mú o ọlọ́mọ fi ibi gbá wa mú o ọlọ́mọ fi ibi gbá wa mú o. Husnu Shadid ìbànújẹ́ tó lágbára tó bá ṣẹlẹ̀ síyàn wà láì yẹn ní mọ́ ọ̀dà sáà nìsí èyẹ ìyẹn onímọ̀ yẹn lákàtí ẹ̀ sí gan torí pé ibi nǹkan tó ṣẹlẹ̀ ẹni ẹ̀mí òṣèlú kí ni o ìbẹ̀lẹ̀ ni ó wà so gbogbo ohun tí ò bá ti ń jẹ́ kéèyàn ọkèèyàn ó wà lórí irun kéèyàn ò ní gẹ̀ẹ́tì iye nọ́mbà ìrún kéèyàn ti kí kéèyàn ṣe sùúrù fún díẹ̀ dìgbà tí brain yóò fi padà sí factory setting so kọ́lọ̀ ọba àlejò ọlá tí ah, tó fọ́ àṣekò ń gẹ́ so eléyìí ó náà níbi tí a ti dúró pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala subhanaka alhamdulilayi ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk alaykum wa rahmatullahi wa barakatuh